والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتسأل أيه؟ يقول سجايك nígbà tí àwọn òbí anabi yusuf aleyhi salam àwọn abá láti baitul maqdis ní mẹsù gbogbo wọn afori balẹ̀ bàbá àti ìyá rẹ̀ táwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ kọkànlá ti bàbá àtìyá wọn forí balẹ̀ wọn fi yé bàbá rẹ eléyìí ni ìtumọ̀ aláàmì tí mo lá níjọ́ sí o ìyàwó kí nǹkan tó sọ fún bàbá rẹ ni pé òun rí òṣùpá mọ́kànlá oòrùn àbọ̀ rí ìràwọ̀ mọ́kànlá oòrùn àti òṣùpá tí gbogbo wọn forí balẹ̀ fò bàbá rẹ̀ sì ní àlá tó láì kọ́ má jẹ́ kẹ́nìkan kan gbọ́ ọ nítorí pé tí àwọn ọmọ ìyá rẹ̀ bá gbọ́ wọ́n dé tèsí o eléyìí fi hàn wá pé ilé ayé tá a gbogbo èèyàn tí ń bóyín tí ń bóyín sí ọ ètò gbogbo wọn ló wù kọjá fún ọ ilé ayé tá a wà ẹlẹgẹ́ ayé ni alára wọn ní láti lákèésì wọn ní láti nífura ètò gbogbo èèyàn tó ń dáa fún náà nínú gbogbo èèyàn máa dùn sí àwọn kan wà pípé láàrin wọn sọlọ àwọn máa fẹ́ wọn máa fẹ́ wọn ò ní fẹ́ kí dáadáa tọlọ tó ṣe fún kọ bàjẹ́ kódà wọn tún máa bá gbẹ náà kọsàlékún dáadáa fún ìgbà àwọn kan ti wà tó ṣe pé àwọn. kò ní wù wọn kọjá yìí pé kò tiẹ̀ ń bẹ á ń bọ̀sibọ̀si kpọ́lọ́ ọ̀bọ̀ ṣe dẹ̀ra kan fún ọ. إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وبابا ميو مريرة ومقنلة àti òṣùpá orí wọn tí wọ́n ń forí balẹ̀ fún mi. bàbá rẹ̀ sì sọ fún un ó ní aláì mẹ́jọ wọn gbọ́ wọn má bàa dé tòṣó bàbá ọmọ ń tọpa mọ́ ṣùgbọ́n wọn lé experience ẹ ti mọ̀ pé experience tẹ́rí yẹn ó ṣàgbọ́ ọgbọ́n. náà ni ọ̀rọ̀ àwọn yorùbá táwọn náà sọ pé ìrírí ń kọ́ ọ̀sàgbọ̀ ọ̀gbọ́n di ẹni tó ní ìrírí báyà nítorí pé ẹ̀yin bá dàgbà jùlọ nítorí pé kọ́wé jùlọ ẹ̀kọ́ jùlọ ìrírí ọ̀sàgbọ̀ ọ̀gbọ́n tí bàbá fi ń sọ̀rọ̀ nígbà tí wọ́n mọ tó pamọ́ àwọn náà bọ́lọ̀ ẹlẹ́dàá wa tó bá fi lè sóore kan fún ọ ọ gbọ́dọ̀ máa ṣọ́ra gbogbo ẹni tí bá ń níwájú rẹ lọ fẹ́ràn kìí gbogbo wọn ni wọ́n fẹ́ kó rè yàn wà pẹ̀lú rẹ ìdí ni pélé ayé tá a wà ilé ìdíje ni wa tó máa àwọn tí ó kọ̀ láti díje gbọ̀nà tó dọ̀tí ìdí ènìyàn tó fi jẹ́ pé agbọ́dọ̀ máa bẹ lọ́hùn kọ́ lọ́ máa fi sọ̀rọ̀ sọ wa. tọ́ bàbá kan náà lọ́jọ́ bí wọn ẹ̀ wò lára báwo wá ní tó bá tó bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́ anábì Yusuf alayhi salam lẹ́yìn ìgbà tí gbogbo wọn forí balẹ̀ fún yìí láti sọ ìpínlẹ̀ yìí kò sínú ṣẹ̀rí àtiwá. kò sínú ṣẹ̀ríà wa ká máa forí kanlẹ̀ fẹ́nìkan ọlọ́run nìkan ká forí kanlẹ̀ kò sínú ṣẹ̀ríà wa ká tẹ̀ fẹ́nìkan ọlọ́run nìkan là máa tẹ̀ kò sínú wa àwọn akúnlẹ̀ sóṣooṣù kò sí nínú lànà tó fi rán nàbì Muhammad sallallahu alayhi mu ni eléyìí nínú à ń pè ní òfin tó ní í ṣe pẹ̀lú àwọn tó ti lọ sáájú tiwa ni sófin wa ni àbí ètè tiwa ṣẹ̀rí àsọ yìí pé kò lè jófin wa àyàfi tí àlàyé rẹ̀ bá wà nù ṣẹ̀rí àti wa kẹ́ẹ́ bó ṣe wà nù Al-Qur'an nìyẹn àbí kó sì wà nù súnà kí ṣẹ̀rí àwọ̀ sì máa tàkù agbọ́kọ̀ ti wà nù Al-Qur'an ṣùgbọ́n ṣẹ̀rí àwa tàkù ṣẹ̀rí àwa tàkù ànábìyẹ gbà kẹ́ni kò sí bẹ́ẹ̀ fún un kò sì wà kẹ́nìkẹ́nì kan ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan. Ibn Abi Shayba rahimahullah Abu Bakr Ibn Abi Shayba afa Imam Bukhari nínú àwọn afa rẹ̀ bàbá yẹn kọtìrọ àkàdáńpẹ ní Musannaf Ibn Abi Shayba kíra yẹn wúlò gbàgbéta bá fẹ́ máa sọ̀hábà sọ lóríṣiríṣi ń táwọn tàbíìn sọ lóríṣiríṣi yàtọ̀ sọ̀rọ̀ tà nẹ́bí sallallahu alaihi wasallam a máa wà lọ sínú àwọn musannafat náà musannafat oní musannaf ibn abi shayba adóní musannaf mi musannaf abdulrazzaq as-san'ani tọ́ ibn abi shayba ní tura ni ó gbàdé ti kàn wá ó ní ẹnìkan wá ó wá dídé tó dé báyìí ó forí kanlẹ̀ fún anabi sallallahu alaihi wasallam. àbí àdéhùn Mu'adh ibn Jabal wọ́n ní Mu'adh tilẹ̀ Ṣáàmù lè wọ́n pé Mu'adh tún lọ sí Yemen wọ́n ló tilẹ̀ Ṣáàmù lè ìmọ̀tọ́ wá tilẹ̀ Ṣáàmù lè irú ìjọ ọkọ rà nàbì sọlọ àzọlọ ó forí kanlẹ̀ nǹkan mọ̀ ní kéèyàn ọ lọ ọlú mi ẹ ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ló dé ó nígbà tó ń dé sham òun bá pé àwọn èèyàn tó máa fẹ́ kí àwọn bàkọ́rí kọ̀ bàkọ́rí kọ̀ wọ́n lóye kan ní church Catholic òní bàkọ́rí kọ̀ tó máa fẹ́ kí àwọn Patrick Patrick pàìtọ̀ pàìtọ̀ wọ́n máa forí kanlẹ̀ fún wa ni wọn á wò pé ah, ah, àwọn tẹ́ǹ forí kẹlẹ̀ fún wọn ò wọ́ọ̀tì anabi sallallahu alaihi wasallam nìkan lọ́wọ́ tí mo ti wá mú un lọ́wọ́ kó tó má ti délé ní tòsí fún un anabi wa ni kò dìde law kuntu amiran ahadan an yasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha bá jẹ́ni tí pẹ́ nìkan láti ẹ̀kọ́ kó forí balẹ̀ fẹ́ lómi o. ìyàwó n'i bá pa aláṣẹ kọ́ máa forí balẹ̀ fọ́kọ rẹ̀ ayé ọkọ ga púpọ̀ lọ́dọ̀ ìyàwó kẹ́yìfà la nítorí kọ́kọ́ rẹ̀ làlùjẹ́ náà rẹ̀ ọkọ rẹ̀ ní náà rẹ̀ ọkọ kọjá ẹni tí máa ga pàṣẹ ọkọ kọjá la àmọ́ gbà dáyédáyé òyìnbó ó di pé kí ni ọkọ jámù síyàwó náà tọkọ ọmọ sọrọ kan tí ìyàwó ti sọ mẹ́ta àdáwò obìnrin ọlọ́run jọ wa pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tí ọlẹ́kọ̀ọ́ àwọn ní máa gbọ́kọ wọn àtàbí ọmọ àjọ keje yọ kàn sọ ọ́ lásán ni lójú gbogbo èèyàn ìgbà tí wọn ọmọ bọ́kọ ti bàbàrà tó tó bá ń pa ẹnìkan láti kó máa forí kan èsì kọ́ tẹríba kọ́ máa forí kanlẹ̀ fẹ́lò mi obìnrin ní bá wọn pa láti kọ́ máa forí kanlẹ̀ fọkọ rẹ̀ nítorí bíwọ̀ tí ń bẹ fọkọ rẹ̀ lórí rẹ̀ ti ṣe tóbi tó ṣùgbọ́n ǹjẹ́ ni tí pààyàn láti kẹ́yìn sọ̀rọ̀ kọ́ pé obìnrin gan láti kó sọ̀rọ̀ lórí ẹnu òṣèré àti wa ní ti Islam wa ni kásálámù tìrà bàbá kíra wa kásálámù tìrà wa kíkíra ẹni pẹ̀lú asalaamu aleykum yẹn wọ́n ní kíkiri ẹni àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́run fẹ́ràn àlùmọ́ ìkúpọ̀ nítorí fún àwa wọ́n ní kíkiri ẹni ọmọ àlìjẹ́nà tahiyyatuhum yawma yalqawnahu salam bí wọ́n ti fẹ́ máa kíra àwọn lọ́dọ̀ máa pàdé ọlọ́run wọn náà ní asalaamu aleykum ọlọ́run dàpọ̀ wọ́n ti àlìjẹ́nà ilé wọ̀ wá nítorí wọn bá fà wá àwọn olùmọ̀ ẹni wọ́n sì kò lórí pé ká máa kúnlẹ̀ ká máa dọ̀bálẹ̀ ká máa fi kùn kanlẹ̀ ká máa forí kanlẹ̀ ká máa ká máa tẹ̀wọ̀n èké rẹ ni àwọn ọ̀sẹ̀ bọ̀ rẹ̀. ẹ̀rí pé tí yorùbá náà bá ń jà ẹ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ ọmọ ẹ̀kọ́ ṣẹ́bi nípa kí ló dé kéé kúnlẹ̀ bẹ́ẹ̀ bàbá máa bú wọn kọ́sá ti máa kúnlẹ̀ bàbá máa fi wọn pe ẹranko kọ́sá ti máa kúnlẹ̀ tó ti kúnlẹ̀ ó ti gba kí ni òdòdó ẹ̀kọ́ yorùbá lẹ́bùn ni àwọn náà ti gbà lọ́dọ̀ yorùbá náà wípé ìkúnlẹ̀ kìí ṣẹ̀sìn àwọn kí ni wọ́n máa pè àṣà wa àṣà àwọn bàbá wa yorùbá tó máa da lásán àṣà bàbá òun kọ́ òní parun lójú o torí ẹ̀ á máa gbọ́ láti gbàdégbà ní àwọn ọmọ wọn face difficulties níbi àfẹ́yàwó ẹnìkan ló mú rìpọ́ọ̀tù wa ní ẹ̀yìn júmọ́ àlónì ó ń rọ ọmọ kan tó wò ọmọ náà sì gbà tó wàláàkín ìgbà tí wọ́n bá ọ̀rọ̀ títí títí tí wọ́n bá dọ́dọ̀ bàbá ọmọ bàbá ọmọ wa ní ọlọ́mọdé kó wọn ó rí ní tó wọn fi fọmọ fún àlùsùn kí á lè tẹ̀sí náà wá sẹ̀ ó ní ọba rẹ lómi ti sọ àlùsùn náà lónìí ló wọ́n sọ ègbè fún un. Ah, tí ọ̀dọ́ máa ná rọrùn abẹ́ rí nǹkan mẹ́ ó ní bọ́bá rẹ́rù mi tó ọ̀fẹ́ tí wọ́n fi dọ́dọ́ máa ná rọrùn onínú ọ̀lọ́lẹ̀ ọ̀pọ̀ àmọ́ àlùsùn náà tẹ́jọ wà lùjẹ́ náà àwùjọ bì là òun ní fọmọ fún ẹ dàkún ọlọ́run dàkún má ti alọ́lọ́ de orí àwọn ẹlòmíì orí wọn ti dàrú dànù wọn ọ̀gbọ́n ẹ tọ́ àlùsùn náà síbò wọn ní kò ní kúnlẹ̀ ní kúnlẹ̀ oníkànnà ẹni ọwọ́ abá ni kó dúró garando bí igi máńgò ẹlòmíràn tó igi máńgò kan máa tẹrí bá ń gbà mí bàtẹ́gùn bá fẹ́ <laughs> wọ́n wá ju o ní tẹ̀ kó tẹ rọra tẹ̀ àní tẹ̀ àti ní rọra tẹ̀ gbàtà ìsẹ́bà àwa tẹ̀ subhanallah nínú àwọn wàhálà yẹn pọ̀ gan ní ìgbésí ayé àwọn Yorùbá yìí ọ̀kan sọ fọmọ tó fẹ́ fi ọmọ rẹ̀ torí nǹkan ló ń dọ́mọ bí o ẹgbọ́rọ̀ ẹ̀yin mélòó lè wá bá sùn ẹ bá yà rẹ̀ sùn tó fi bí nǹkan ló ń dọ́mọ bí o bá lẹ́kùn ní ẹ̀ nǹkan ló ń dọ́mọ bí àwọn bá òun àwọn èèyàn yá òun àwọn àbá òun ìgbọ̀n ni wà mẹ́jọ òun wọ́n ti dojú òun bọ̀ súnà súnà tí a lè o ṣe òkun lẹ́yìn jọ́nà òkun lẹ́yìn wọ́n pọn wọn lọ́wọ́ dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ wọ́n tó tutù mi o àti ní ìtàn wọn náà jẹ ní hóó wọn ní hóó kìí tẹ́tí. tọ́gbà bọ̀bọ̀ hóó tó ti àbò ṣe hóó. wọ́n sá ti jẹ ní hóó àbá ń bọ̀ dìjọ́ náà torí káwọn alùsùn náà ti péjọ dáadáa tójú kálukú kọ́lẹ́ dání táwọn eléyìí ó ti bá sọ pé ẹkúnlẹ̀ ó ti bá sọ pé dọ̀bálẹ̀ láti ní tọ́mà ti ní dandan kó kúnlẹ̀ kó dọ̀bálẹ̀ kó pàgbádá rẹ̀ kó máa padà lé kálójú tì ṣé ọkọ lójú máa ń sì ń wù nǹkan yẹn ni àbí ìyàwó àtàwọn èèyàn rẹ̀ à ìyàwó àtàwọn èèyàn rẹ̀ wọ́n sùn bàbá lẹ̀ ìyàwó ló fẹ́ kọ́ sí fún wọn pé ẹ̀ka gbàdúrà náà ẹ̀yin bàbá olórí ibú wọn yìí. <laughs> sọ wá kù sọ pé tí wọn náà ní máa nì tọrọ pọ̀lọpọ̀ múnáfìkì làwọn múnáfìkì kẹ ẹ tẹbíjọ kan náà ní kúnlẹ̀ ẹjọ́ kan á ba ọbẹ̀ sì jẹ òkú bẹ́ẹ̀ sì jẹ àbẹ́ ẹ̀gbọ́n nǹkan tó nǹkan fún bá kàn ti kúnlẹ̀ tó ń gbọ́ ọmọ lọ́wọ́ wọn ajá pé wèrè nígbè lọ́kọ̀ ìyàwó járí tá a fẹ́ sí ẹgbọ́n ọbẹ̀rẹ̀ nu ọlọ́ọ̀ni ọ̀sọ̀ kótó bó bá ti kọ́kọ́ kúnlẹ̀ ọbẹ̀rẹ̀ nu wọ́n bá bí ọ̀dà kọ́ mọ́kúnlẹ̀ mọ́. àti o má gbàdọ̀ balẹ̀ rẹ náà nígbà wọn ti dọ́dọ̀ rẹ aláìlẹ́kọ̀ọ́ àbí òye <laughs> tó torí de eléyìí eléyìí fi hàn pé kèé ṣe òfin tiwa kẹ́nìkan máa lọ ka àyà hundred nínú Yusuf nínú Yusuf kan alẹ́ sàlá àbí òye gbogbo wọn forí kalẹ̀ àwọn àtọ̀kùn sẹ́yìn ni Yusuf àwọn àlẹ́yìn àtọ́wà forí kalẹ̀ fún Yusuf. bẹ́yìn bá lè yí padà tẹ́tí Yusuf táwa dá àwọn èèyàn yọ àwa sọ̀rọ̀ mọ́ ẹ̀yin ṣe Yusuf gan ọ̀rẹ́ Ádámù gan àwọn mẹ̀lẹ́kà forí balẹ̀ fọ́kè mẹ̀lẹ́kà làwà ẹ̀yin ládàmà fa mẹ̀lẹ́kà làwà ẹ̀yin ládàmà ọlọ́run tí a tà tó bá ti wọ ọyàn lẹ́wù ọlọ́run nìkan ló lè bọ̀ dànù fún yẹn tó àṣà burúkú táwọn náà gbà pàṣẹ àwọn àwọn bàbá àwọn ọ̀sẹ̀ bọ̀ wọ̀nyẹn tí wọ́n lẹ́sìn náà ni Yorùbá wò ọmọ so àwọn ọ̀fẹ́ wò pé sọ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ sọ ò dáadáa sọ ò dáadáa the first thing tó ọkọ̀ wò ṣe máa kúnlẹ̀ ṣe máa kúnlẹ̀ so torí ìdí eléyìí báyìí àwọn atáláńsẹ́ àwọn náà ká dúró dédé o ká dúró dédé agbọ́dọ̀ tó torí pé àwọn wà nǹkan káwá fẹ̀sìn wálẹ̀ pé after all máa padà síbi rẹ̀ tọ́rọ́ náà ẹlẹ́dàá kò sí ní tí ò lè So ọ̀ọ́ta kò ẹ̀sìn rí ọwọ́ tí ọkàn tó ọ̀ta kò ní ọlọ́wọ́ bá gbẹ̀mí àtìkù tó ń ta kù lọ́lọ́n ẹ dákun kí ni ẹ̀fẹ́ sọ fọlọ́ lórí ìdè eléyìí èèyàn fi èèyàn fi ẹ̀sìn rẹ̀ yóò fi sí ayọ̀ wọ̀ kò ní fi ẹ̀sìn rẹ̀ sílẹ̀ nítorí nǹkan tí ń wá nítorí tó bá ti lè gbà láti fẹ̀sìn rẹ̀ lẹ̀ nítorí tó ń wá àwọn èèyàn náà ni ó padà kàn án lábùkù bọ̀ báyìí. Yusuf aleyhi salam lẹ́yìn ìgbà tó ti wá rí orí tọ́lọ̀ sí fún un ó ti wá rí pé dẹ̀ra ìpọ̀ ọlọ́run fún oníjọba Yéṣu ńlọba Mísírà àwọn kò aláṣẹ náà wà torí tó sí mínísítà mínísítà Alakoso, òun náà ń ṣàkóso kan ni yàrá kí gbà wọn fún ìjọba ẹnìkan ò lè má darí gbogbo àwọn wọn ma darí ètò ààbò wọn ma darí ètò abẹ́lé wọn ma darí ètò ọ̀rọ̀ ìlú òkèèrè wọn ma mójútó wọn mójútó ọ̀dọ́ àbí òye wa kan làwọn náà ń alákòóso náà ní mínísítà lágbọ́n ibi tí wọ́n fi sí bó tilẹ̀ jẹ́ pọ́ lẹ́ni tí ọ̀lọ́ jábọ̀ ṣùgbọ́n alákòóso ló ná sùrẹ́ Yusuf rí kọ́ lọ́n fún níjọba ó tún wá fún un nímọ̀ ìmọ̀ kálí túmọ̀ àlà ọlọ́run sí kò yẹ kó dúpẹ́ fọlọ́ ẹ yẹ kó lè dúpẹ́ fọlọ́ sẹ́wọ̀n kọ́ àwọn náà ìgbàdá ìrònú ló bí kọ́pọ̀lọpọ̀ mọ̀ máa dúpẹ́ fọlọ́ àwọn ìdẹ̀ra wà tọ́lọ̀ ń ṣe fáwọn náà kẹ́kẹ́ tó ń kálukú wa bá ronú ẹ̀ní dákẹ́ ọpẹ́ ẹ̀ní dákẹ́ fífẹ̀yìn fọlọ̀ èwo ni ò tó dúpẹ́ fọlọ̀ ọ̀dà wa dà òfàlẹ́bù kan sí wa lára táwọn èèyàn fi máa rí wa sá ọ̀dà wa dà sí wa lẹ́ni tí ń gbọ́rọ̀ a sì máa ti ọ̀rọ̀ gbọ́ ẹ̀kọ́ gbogbo àlejò gbọ́rọ̀ ṣùgbọ́n a sì gbọ́ ńkọ́ ọ̀dà bí àsìwí àsìgbọ́ lọ́pọ̀ níta ń sọ fún wa là ń gbọ́ àsìgbọ́ nígbà tí èsì pé ọkàn wa bàjẹ́ torí tọkàn bá ti bàjẹ́ tí làrá bá kún náà ọkàn ọ̀tọ̀ ní tí wọ́n máa bọ̀ sọ ọ̀tọ̀ ní tí wọ́n máa bọ̀ ọlọ́run bá tún ní àwọn ríran àti ràn wò ó tún fún wa ńlá káyì àfi ń wòye sí gbogbo ní táwọn bá ń gbọ́ ó tún wá dá wa lẹ́ni tó pé lórí ìdẹ̀ra ńlá ni gbogbo eléyìí òtí ya wá tú wá lè lásán ó tún sànù wa pẹ̀lú islam adọ́mọlẹ́yìn anábọ̀ muhammed sallallahu wa gbogbo eléyìí tá a bá rò sípò tó dúpẹ́ fọlọ́ tó dúpẹ́ fọlọ́ owó ipò eléyìí tọ́lọ́ ni tó fún kálukú ni tó bá kádàrà pé ó ní à láti máa jà nítorí eléyìí nítorí pé náà áàní náà tí wọ́n gbé yẹn bá ní òní ni àwọn yà wọ́n yà lọ torí rẹ̀ tí ó tẹ̀ ọ̀rọ̀ àkọọ́lẹ̀ ọlọ́run ti gbẹ lórí ilé torí ẹja máa dúpẹ́ fọlọ̀ nítorí pé tẹ̀ máa ń dúpẹ́ ẹ mọ̀ ẹ́ pé àṣẹ kékeré lẹ sí ní tẹ́lẹ̀ ní ńlá ìdúpẹ́ fọlọ̀ ló máa ń ṣílẹ̀kùn àlékún orí ní máa jẹ́ ká rí ọ̀tún orí gbà èyí ṣe pé kọkàn máa dúpẹ́ kọ́ máa fẹ́ mi dúpẹ́ mo dúpẹ́ ọmọ ọlọ́pẹ́ ni mí kí ni jẹ́ kí ni jẹ́ ìdúpẹ́ nínú ẹ̀sìn Islam ó ń bùkátà nǹkan mẹ́ta ahọ́n ọkàn àti gbogbo ara wa ahọ́n wa kò gbọ́dọ̀ dúó kò gbọ́dọ̀ káàrẹ̀ níbi pé mo dúpẹ́ fọlọ́ ọmọ fẹ́yìn mo dúpẹ́ fọlọ́ ọmọ fẹ́yìn túrẹ̀ ti wá nínú hadith wa Nabi sallallahu alaihi ó ní tọ́lọ́ ń bá fún yàn ní gbogbo ilé ayé tí yàn bá sọ pé alihamudulilayi alihamudulilayi tó sọ yóò lóore fún ọlọ́dọ̀ ọlọ́run ju gbogbo ń tọ́lọ́ tó fún ọ lọ torí alihamudulilayi kò gbọdọ̀ pẹ́ tí wàá lẹ́nu dàmọ́ àmà fẹnu adúpẹ́ òsì nídìí kó máa jó kó máa wá kọrin kó máa tàdíréke pé wàá jó wàá yọ̀ wàá fi gbóòlù wàá ga kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ tó ń tanra rẹ jẹ alhamdulilayi wa ashukuru alhamdulilayi wa ashukuru mo fi gbogbo ẹyin kọlọ mo ti dúpẹ́ ahọ́n rẹ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ kúrò nídìí òǹdúpẹ́ fọlọ because tó bá wọ ẹni tí kò tó ẹ wà á má dúró tọ́lọ̀ sí fún un bákan náà ọkàn wa òun náà máa dúpẹ́ fọlọ báwo la lọkàn ó sì máa dúpẹ́ fọlọ ọkàn àmọ́ àmọ́ gbogbo gbà pé gbogbo tí mo ní gbogbo dáadáa tí ń bẹ pẹ̀lú mi kì í ṣe ẹlòmíì ló ṣe fún mi àkọlọ. wa ma bikum min ni'matin famin Allah nǹkan kan kò sí pẹ̀lú yín nídẹ̀ra àtikọ́jọ́ pọ̀dọ̀ lọ lòtù wa á mà bá tábà tí mà bá àwọn tó ń dúpẹ́ fọlọ́ torí ẹ̀ ọlọ́run bò ní sórí fún ẹ tán kọ́ sọ́ra rẹ dẹrú èèyàn ọlọ́run ní sọ̀rọ̀ fún ẹ tán kọ́mọ́ àmà ti dúpẹ́ fọlọ́n torí wọ́n ti mọ̀ lọ́kàn rẹ̀ kó gbogbo dẹ́ra tó dé bọ̀ ọ̀tá lọ́ta ló mú wá bọ̀ Allahu Rabbul Alamin. ǹjẹ́ ẹ mọ ìdẹ́ra kan sẹ́yìn ní tó ẹ pé èèyàn ló fún yín kó sí ọlọ́run ló máa ń fún yín ṣùgbọ́n lè gbọ́dọ̀ èèyàn wá o tó bá gbọ́dọ̀ èèyàn wá wàá tún dúpẹ́ fò náà torí pé òfin ọlọ́run dá lórí pé bọ́ ọ bá pọ̀ láti dúpẹ́ fẹ́ni tó ṣe ọ lóore ò ní mà láti dúpẹ́ fọlọ́ọ̀ man لا يشكر nasa لا يشكر الله. ẹni tí ò bá ti mà ti dúpẹ́ fẹ́yàn tó ṣe lóore kò ní mà ti dúpẹ́ fọlọ́n tó ṣe lóore torí rẹ̀ a gbọ́dọ̀ jẹ́ abáramọ̀rí jẹ a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé ọ̀mọ́rí nítorí pé téèyàn bá ti aláìmọ́rí láàrin èèyàn téèyàn gan orí òdìbò ẹ̀gbọ́n tí yorùbá náà sọ wọ́n lẹ́ni tá a ṣe lóore tí o dúpẹ́ ọlọ́rẹ̀ dàbí ọlọ́sàkóni lẹ́rù wọn ẹ má bẹ́ẹ̀ yẹn tètè lò níbi kẹ máa ń tẹ̀sí kẹ wá fún yẹn pé ń gbà mú fún ọ ọkọ̀ gbà ní ní wò kẹ tó ti là ọ mánéjì kò tí ẹ sínú kọ ẹ ṣe o máa mánéjì lọ wọn náà lè pe àìmù wa ṣe ń wo bí ìgbà tí screen rẹ ti sọ àkótí wọn náà bá ti bọ́ ọkàn sọ àpò ni ẹ sọ àpò ni wọ èèyàn abú yìí <laughs> wọ èèyàn rádaràda yìí wọn sì yàn bù ní nǹkan nù ìtumọ̀ ni pé pé bá ń ṣèyàn lórí tó o bá dúpọ́ dàbí ìgbà tó lè jiyàn lẹ́rù àwa náà ti mọ̀ life nínú láìpù wa kí yòówó tó tún fi dáṣà òdodo ni báwo wá lọ lọ adúrò orí tọ́lọ̀ ń ṣe fún wa ẹ̀kọ́ ọmọ àmà ti dúpẹ́ anything. tí mo ní ta ló ṣe fún mi Allah ok ṣé tí mo bá wá jẹ́ bẹ́ẹ̀ èmi ni wàá pẹ́ sí di àǹsìn lọ ìtumọ̀ pé gbogbo ara rẹ náà ó tún fi dúpẹ́ fọlọ ẹni tó bá ti mú orí ọlọ òun ni wọn máa bẹ wájúwájú níbi àǹsìn lọ àní wàtì níbi ká sin lọ àní wàtì níbi ká tẹ̀lé ta nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ìdí nu tó fi jẹ́ pé ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn aláìmọ̀ rí ìbẹ́yìn náà rí bá ń ṣe ń pọ̀ mọ́sálásí èèyàn mélòó ni wá inú pa àdúpẹ́ fọlọ̀ náà nítorí tá a máa ń dúpẹ́ fọlọ̀ àwa láwọn àwọn wájúwájú níbi ká sí náà kọ́dà kí wọ́n tó pèpè fún sọlá àti mọ́sálásí òtún máa fún ó wà bẹ́ẹ̀ láwọn àwùjọ mi o ó wà bẹ́ẹ̀ láwọn àwùjọ mi o àdánwò tó bá wa níbi báyìí kọ́ bá wa tún ṣe ni o ẹ̀hẹ́n àwọn àwùjọ mi nílé ayé à inú rọ́ọ̀mù àdùn ni inú rọ́ọ̀mù àdùn pé wọn náà jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni nílẹ̀ lárúbáwá bẹ́ẹ̀ ni láwọn ìlú àwọn haúsá yẹn kó tó di kó wọn pe sọláàtì ẹ̀rí táwọn yóò ti máa kó mọ́sálásì èèyàn ti máa kọ́ lóra wọn bí àlùwàlá abẹ́mi náà bomi abẹ́mi náà sékìní abẹ́mi náà sékìní tí o bá kọ́ àbí tí wọ́n bá gbọ́ kó wọ́n pé tara àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ńlá ni wọ́n pín pí ọwọ́ tàbí ti gbogbo bí òní gbà yàn ẹ̀yìn àmọ́ kẹ́ ẹ sọ láti ẹ sọ láti kí n tẹ́ǹsì láti jọ ìfẹ́ torí pé àwọn òrónú ètò ń bẹ lọ́dọ̀ ọ̀lọ́ ayé yìí náà ni tí yorùbá máa dáta yóò máa dáta ẹ̀rù pé nǹkan gidi ni oníkàyé má pa kádàrá ọ̀nà àrà ń bẹ tó ń fẹ́ dà àkọ́kọ́ ẹnìkan ò lè pa òun náà lọ́ọ́ fẹ́ dá bàbá lówó ẹgbẹ́ ọkọ̀ ọkọ̀ yìí náà kẹ́ ẹ gbé kókò kaná kó ṣe gèlè mọ́ kẹ́ ẹ sẹ́ran kẹ́ ẹ pọ̀ mọ́ kẹ́ ẹ pé wọn máa lùlù sí ọmọ àti kọ máa tàdúrà kí ara tó fẹ́ dá nánu bá kò bá ń lọ subhanallah torí ẹ bẹ́ẹ̀ ṣe máa ń dúpẹ́ fọlọ́ọ̀nù ahọ́n wa ọkàn wa gbogbo ara wa èmi tí mò ń dúpẹ́ fọlọ́ọ̀nù mí ní forí kì í kàṣẹ lọ nínú pé mò ń dúpẹ́ fọlọ́ọ̀nù ìní máa lo ẹyin dùn mí láti wò òkú ìní lo etí mi láti gbọ́gbọ́ kúgbọ́ ìní lo ẹnu mi láti sọ̀sọ́ kú sọ ìní lo ẹsẹ̀ mi láti rìn lọ bí tí ọ̀dà. ìní lu ọwọ́ mi láti fi kan ọ̀dà tó nínú pé mò ń dúpẹ́ fọlọ́ nítorí pé olóṣèlésẹ́ mi ní gbogbo rẹ̀ yìí tèmi ó tún á máa lu orin náà láti tẹ̀ Yusuf alayhi salam ọwọ́ ń dúpẹ́ fọlọ́ ọ̀nà rọ́bì a'udhu أن رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث قولي والله وتفهمي وتفهمي ننو سيسجوبا ọtami lọrẹ nínú kápáàtì nílẹ̀ ayé ń bì ó sẹmi ní mẹ̀kúnnù lásán ó sẹmi náà lọ́kàn nínú àwọn ẹni tó fi àkóso lé lọ́wọ́. وعلمتني من تأويل الأحاديث أوسي في مامي إما باتي في روالا أوسي جاك أنت مبارونا نيوسي ديران لا للي torí délé síbẹ̀ náà ni gbogbo ẹni tọ́lọ̀ ń fún kò làwọn náà ń dúpẹ́ fọlọ̀ láàyè ọ̀dájú o pọ̀lọpọ̀ tọ́lọ̀ ń fún kò wọn ò mọ fọlọ̀ ní ìdúpẹ́ fọlọ̀ mọ́ síbi gbogbo ẹni tọ́lọ̀ ń fún kò tàtà wọn ní sílọ̀ mọ́ abẹ́rẹ́ gẹ́tì ẹ̀ ẹni tọ́lọ̀ ń fún kò ní wá mọ́sálásí náà tó bá jẹ́ mùsùlùmí bẹ̀rẹ̀ látòrí pé èèyàn jẹ baálẹ̀ wọ́n yàn mọ́sálásí lóde mọ́sálásí kìnnì kí wọ́n fẹ́ lọ sí mbẹ́ kí ni wọ́n ń ta mbẹ́ bí wọ́n bá tẹ̀ wá lọ jọba ọ̀ọ́ àdánwò dé àdánwò dé ká dé mọ́sálásí kí ni wọ́n fẹ́ lọ mú mbẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀ á lọ jẹ kánsẹ́lọ̀ kánsẹ́lọ̀ <laughs> so òun náà sùn tẹ́ mọ́sálásí rẹ́ kékeré ni wọ́n mú bẹ́ẹ̀ báwo ni tó bá jẹ dìtíà tí a máa ń lo ká gọ́ọ̀mù lọ́nlọ́ mr gọ́ọ̀mù lọ́nlọ́ kílógírátì mr president kílógírátì ọ̀lọ́ abẹ́rẹ́ rí nǹkan àdánwò àdánwò wọ́n ti rí nǹkan wá wọ́n ráyè tí wọ́n wá ráyè mọ́ wọ́n ráyè fún tọ́lọ́mù ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ́n sì tó rí po yẹn ẹ rí i pé wọ́n gbẹ̀yìn níbi kásìn náà pọ̀lọpọ̀ wọn nígbà tí wọ́n ti rí po sáfù alákọ̀ọ́kọ́ ni kódà ẹlòmíín wà nù wọn tó ti gbé ńgbà tí ò ti rí po yóò tún máa ra ìtẹ́sán fi ń ṣe sọ láti bọ́ àwọn èèyàn irú ọjọ́ júmọ̀ àbáyé tábà ti parí sọ láti júmọ̀ àwọn ti kó wánu mọ́tò gèlè mọ̀ tẹ́sán jáde wọn máa pín fún yín lọ́kọ̀ọ̀kan lágbájá ló ní àfún yín òun náà nítorí àfẹ́fẹ́ wà kù ìgbà tó rí kò tán kọ́ ọ̀rọ̀ àti sọ̀láàt báyìí báyìí báyìí báyìí yà sọ̀láàt àmọ̀ pàdé ń jọ gbèǹde tó ti dáa bẹ́ẹ̀ tó kúkú dáa bẹ́ẹ̀ wọ́n á lè tán gbogbo èèyàn tó tún máa tanra rẹ̀ jẹ́bi torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé ẹni tó bá ti rí kò láyé wọn ìsábà sí náà mọ̀ ìsábà sí náà tó láwọn máa wò pé ibi táwọn lọ làwọn ti dé alágbára wa lọ lọ́wọ́ tọ́lọ́n bá fi wọn lógbòlógbò torí pé àga yẹn fẹ́ bọ́ǹdì òun àga bàbà wọ́n fẹ́ yọ kóńdì òun yóò tó padà wọn síláàsì wọ́n ti hayya ala sọ́lẹ́ ẹ̀dí bá ń dòkó bàbá àwọn ah, abẹ ah, lọ àmì ìwò tó dà ń kọjá lórí ojú àyè ó lágbára hmm, ó lágbára amáyé òjò ìbò mọ̀ ẹnu di ẹni tí ń fáyà sábà wọn bá tún lọ tán ẹ̀dùn fi mọ́sálásí lẹ̀ torí ẹ̀ pọ̀lọpọ̀ tó ní ìjọba lónìí wọ́n sin lọ́wọ́ wa'allamtani min ta'wil al-ahadith ó fi máa ma mí pàkárọ̀ àlà bẹ́ẹ̀ náà ní ma pọ̀lọpọ̀ tó ní ma lónìí tó bá ti ní ṣe pẹ̀lú tọ́lọ̀ wọ́n sin lọ́wọ́ wọ́n sin lọ́wọ́ kọ́lá tó máa sọ fún yín pé ẹ̀sìn tẹ́ǹsì gan àmì ìfàsẹ́yìn ní àwọn tó máa pera wọn ní àwọn lè ronú bá bá ti wà wọn free thinkers bá ti wà wọn làwọn lè ronú àwọn làwọn lọpọlọ àwọn ìwọfà lọpọlọ àwọn ibi tó bá wà wọn làwọn lè fà lọ ní àwọn sọ ike Ọlọ́run wò ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn yẹn gan ló fa ló fa àwọn lọ sẹ́yìn Nàìjíríà bì bẹ́ẹ̀ lẹ́nìkan sọ mo ní máa là ọ ọ̀dọ̀ àwọn mọ́tò máa là ọ ẹ̀sìn wo lọ́kàn yìí sẹ́yìn. ṣé islam àbí kìnìún ni àbí ti mùsùlùmí kọ́ ni wọ́n sọ mo ń tiẹ̀ sọ́wọ́ nítorí ẹ̀ ìjọba fọ sẹ́yìn ìwọ islam sẹ́yìn islam sẹ́yìn ní ìsìn ẹ fẹ́ wọ fẹ́ wọ òwe ọ̀rọ̀ ìjọ mẹ́rin náà nínú ìsìn fẹ́ wọ èmi náà fẹ́ wọ ó ti wá dé. olùkọ́ àpamọ́wọ́ rẹ̀ tó gbé lọ fọ́ọ̀tì jábọ̀ ibẹ̀ lówó wà atm káàdì méjì ibẹ̀ náà ló tún wà ó wá jóbìn ó bá gúsẹ̀ kù gbogbo èèyàn bá ń rẹ̀ wọ́n bá ń bẹ̀ tẹ̀sí ma kókò ju rírẹ̀ náà lọ olówó tó wà ń bẹ̀ tó ten thousand kálukú ti ń tẹsẹ̀ máa ń nǹkan má dìgbò ẹ̀ máa dáwó jọ fún un ní tí wọ́n á fẹ́ fàyọ̀ wọ́n á ní sírù ńlọ yẹ kó wò wọ́n sọ̀rọ̀ tó yẹ pé ìdámẹ́wọ̀ òun kò já létí ẹni wá gbé lórí à tó eléyìí nǹkan owó ti sọnù lọ́wọ́ ẹ̀ ti pẹ́ èyí nǹkan tó ń sọ ń nù subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa wọlé ayé yìí sẹ́ni pé èèyàn sí lọ wọ́n máa fi hàn sí ẹ̀yẹ nù ẹ̀jàjà tó bá ti lọ kẹ́kọ̀ọ́ kan gba kíní kankan. gini ka sábà ka gini ka ka àbí ọyọ kama awọ Ọlọ́run kékin lọ́lọ́run jama Ọlọ́run wò lẹ subhanallah ti lọ wájú oyibo fowó ní ọ̀fẹ́ sìn bóòlù ti wá kó wa fún eléyìí túmọ̀ pé o ẹsẹ̀ kíkẹ́ kan lórí ibú. lórí kọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí náà wọn ti kàwé débi kankan kò ní kẹ́sì fún ma kò ní kẹ́sì fún ma yọ ọmọ wò pé nípa sẹ́yìn inú yọ fáyà sẹ́yìn á ọlọmọsẹ alọmọana gbogbo àwọn ọ̀rọ̀ lásán tí òjá mọ kẹkẹ ti sọ ní ìdólórí ibú rọrùn ìyẹn gbọ́dọ̀ sí làákà yìí innama yakhsha Allaha min ibadihi al-ulama ẹnìkan ìbẹ̀rù Ọlọ́run nínú àwọn ẹ̀dá rẹ̀ àbáwọn olùmọ̀ so ìmọ̀tẹ́rì nǹkan ni máa ń sèyàn lẹ́ni tí máa ń payọ̀ rẹ̀ tó bá jẹ́ mọ̀ òdodo ẹni tí èsè màdàm fi ń wálé ayé o tí èsè màdàm fi ń wó kọ o tí èsè màdàm fi ń wá kíkà àwọn èèyàn dá wa ma o nítorí pé àníyàn kálukú ọlọ́ọ̀lọ́ ma o tó bá yẹ pé ìmọ̀ òdodo bá ní à wọ́n lọ́ọ́ máa bẹ̀rù ọlọ́ọ̀ni wọ́n lọ́ọ́ máa bẹ̀rù torí pé wọ́n máa dáhùn èèyàn nípa ọlọ́ o ti gbọ́ dáhùn èèyàn gbọ́ rí nípa ọlọ́ o ti ṣe làákàyèsí dáhùn èèyàn ti làákàyèsí nípa ọlọ́ torí màá náà ní tiọ̀ torí tọ́ǹkà tọ́ǹkà tọ́ǹkà ni ó jẹ́ kí ronú tí ó dínà òní ó jẹ́ kí èrò orí rẹ̀ kọ́pọ̀ so nísìnyí wọ́n tó wá mọ gbogbo àwọn nǹkan yẹn tí kò yẹ kó bẹ̀rù ọlọ́run jù wọ́n lọ́ yẹ kó bẹ̀rù ọlọ́run jù lọ́ntorí ẹ̀ ló ti jẹ́ pé sábà ti rí ẹni tó jẹ́ pé ọkàn mọ̀ lásán kò fi bẹ̀rù ọlọ́run níṣẹ́ lọ́rọ́ rẹ̀ ó dàgbẹ́ bíi olùtọ́jú aláàrẹ̀ tí ń fún ọ lóògùn tó náà ti ń sáré tó lè tọ́jú ara rẹ̀. وغير تقي يأمر الناس بالتقى طبيب يداوي الناس وهو سقيم wọn lẹni tí ó bẹ̀rù ọlọ nísìnyí sọ pé ẹ bẹ̀rù ọlọ à wọn náà gẹ́gẹ́ bí olùtọ́jú aláàrẹ̀ tí ń fún wọn lóògùn tí wọn lò tí ń ti ń ṣe wọn tó ní òsì gbádùn bóògùn rẹ bá wúlò ta ló yẹ kọ́kọ́ lò ara rẹ ló kọ́kọ́ lò yorùbá náà ti sọ kí ló ti alágbẹ̀dẹ tó ń rọ sẹ́kẹ́sẹ́kẹ́ tí ó lè fi sọ́mọ tiẹ̀ ń bì àwọn rẹ̀ lọ́yọ̀ kọ́kọ́ kọ́ fi wọ́n lọ́mọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ káfí lẹ̀kẹ́ sí di ọmọ ẹlòmí kí ló dé tó fi jẹ́ pé di ọmọ ẹlòmí ni wọ́n fi tiẹ̀ sí ìwọ náà lọ́wọ́ kọ́ lò wọ́n bá wúlò torí rẹ̀ ìmà ìmà jẹ́ kéèyàn bẹ̀rù ọ̀lọ́ lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà nínú mọ̀ tó ṣe é pé níjọ́ tó bá rìn débẹ̀ ó rí i pé ó tún tún dáadáa tó ti wà lọ́dọ̀ rẹ̀ ìhá dáadáa yìí máa ṣe tó sì bá làákà ẹ̀ mọ́ta pé ń ṣe ó tún fi kún tó ti ní tẹ́lẹ̀ ó kì í ẹni tí ò wá ní mọ̀ kò kí lọ́ọ́ fẹ́ fi kún kò ní nǹkan kan tó ń fẹ́ fi torí ẹ̀ ìmọ̀kan tó dá dúró ní káró àlà ìmọ̀kan tó dá dúró ní káró àlà torí ẹ̀ ẹni tọ́lọ́mùbá wọn ọmọ nípa bá ń tẹ́ ń rọ àlà kí ni tí wọn kọ́ ọmọ lọ́kẹ́nu rẹ̀ bọ́ ń tọ́ mọ́ ọlọ́ni wọlé tọ́kù máa lé sẹlẹ́kẹ̀ bí hìí nítorí ọba ti máa ń parẹ́ má kẹnu bọ̀ ọ́ ẹ̀yẹ́ nìkan sọ pé ń lálà òun rí i pé òun fò kànga òun tún fò kànga òun tún fò kànga tí wọ́n á ní kẹ́ ẹ̀rọ fáwọn ìgbà wọn àlárọ̀ mo rò pé yé wa òun ti kọ́ ọmọ ti karamba nìkan ẹ̀hìn sórí tó bá lọ rọ ìgbà tó ń sọ fún ọ wọn á lọ rọ ó súnmọ́ ká ìdọ́sẹ̀lẹ̀ ó súnmọ́ ká ìdọ́sẹ̀lẹ̀ torí délé ẹnìkan ló ń rí mílíkì funfun ló ń rí ẹnìkan sì ló ń lálà ń rí ná tí wọ́n dọ́gba ẹni tó rí mílíkì àti ẹni tó rí dọ́gba ọ̀sọ̀ ire ire ọ̀sọ̀ kalẹ̀ sí ọlọ́dún bàbá mílíkì iná sọ́ra mo rò pé iná máa jó sọ́ra òun gbé kan ó lè já àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. torí ẹni alimami kan nínú nípa àlà onítìrà kan tuntun sí lórí yóò tó tìrà nípa àlàyé àwọn ó ti débi pé láwọn institutions míì ní ìsìn wọn ń kọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó dá dúró gedegbe kí bá ti kọ́ ọmọ ní usulul fiqh táà kọ́ ọmọ ní mustalah al-hadith bẹ́ẹ̀ ni tafsiru al-ahlam náà ti wà. àwọn èèyàn púpọ̀ sí wa lónìí lórí àwọn satellite channels ilẹ̀ lárúbáwá tó yẹ pé nǹkan táwọn specialize fún mi ẹ máa sọ alátẹ lápò ọ̀rọ̀ fún mi. àmúléwu ó léwu pàápàá jùlọ ẹni tó lálàá tó rí ti ọ̀dà kò gbọdọ̀ sọ́fẹ́ nìkan torí tó bá sọ yọ sí ẹni tó lálàá tó rí ti ọ̀dà àbúrò tún sọ fún yàrá ìgbìyànjú àbúrò sọ wọ́n bẹ́ẹ̀ lọ kókó lọ́n ti dáadọ́ ọ̀sẹ̀lẹ̀ wọ́n abẹ́ lọ́n kókó lọ́n ti dáadọ́ ọ̀sẹ̀lẹ̀ ẹni ká wọn lálàá wọn á ní kò sáré pé òun bá rohun nínú oko tí wọ́n gbin atarodo sí ẹ̀sùn kátarodo <laughs> nínú gbogbo ata kò lójútì ìta burúkú ni ọlọ́sà bọ́ ara wọn nínú oko atarudo kínní kan o ti lọ béèrè lọ́dọ̀ bàbá kan àlàyé tá ń fún ọkọ̀ tí ó lọ́rùn o ti lọ béèrè lọ́dọ̀ bàbá kan àlàyé tá ń fún ọba débi kínní kí ń sọ fún <laughs> léèsì ìwọ ọ̀sọ́pọ̀ ọ̀làlà orí mílíkì ọ̀sọ́pọ̀ ọ̀làlà orí búrẹ́dì àbí òye ata bẹ́ẹ̀ lọ́ọ̀ pé kọ́lọ́ọ̀ mẹ́ta ìdọ̀sẹ̀ mo wá sọ fún mo ní bóyá àmì ni wípé ọbẹ̀ rẹ yóò mọ sọkútù wọ̀wọ̀ tó yé ẹ dákun bàbá àtàmà ni mo ní ìwọ mọ̀lá ìdáká lọ fẹ́ kó o ṣe tẹ̀síìrì rẹ̀ fọ́ sí. eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn gbọ́ àmì ìgbà karambà ni wọ́n ti pọ̀ jù karambà ni wọ́n ti pọ̀ jù wọ́n mọ̀ pé ata máa táyà ní máa táyà bọ́ bá lọ tẹ̀ lọ wọ̀ yẹn dì ṣebí téèyàn bá yẹn dì ó bá wọ yẹn ló ti tẹ̀yẹ báyìí ó tún wá ń wá pé ta ni ẹni tí ó sọ òkodoro tó ṣẹlẹ̀ fún ilé ìjẹba tọ Yusuf aleyhi salam oore tọ́lọ̀ ń ṣe fún ìgbésùn nìkan bẹ́ẹ̀ lọ́lọ́ ń ṣe fún bàbá rẹ̀ Yakub bẹ́ẹ̀ ló ṣe fún àwọn bàbá ńlá rẹ̀ tóbi lórí irú àwọn anabi Ibrahim aleyhi salam tóró náà ti sọ Yakub ń sọ fún Yusuf pé bọ́lọ̀ ń ṣe pé ìdẹ̀ra lórí àwọn bàbá ńlá rẹ̀ ìsàákà àti yàkúbà bàbá rẹ̀ ìsàákà tó fi lórí àwọn bàbá ńlá rẹ̀ Ibrahim bẹ́ẹ̀ náà ni ó pè dẹ̀ra rẹ̀ léwọ̀ náà lórí ó túmọ̀ sí pé bàbá rere ó súnmọ́ káwọn ọmọ máa rí tẹ́yìn bá jẹ́ ó súnmọ́ kọ́ máa dájú ó súnmọ́ di bù sì àárín bá dà àwọn ọmọ yẹn ọmọ tó da náà ọmọ kan tó kọkọ yá yàkuyà yóò padà jọ ọmọ tó da nítorí pé sẹ́yìn bá dé èèyàn rè kọ̀dà bí kẹ́ dé èèyàn bù ẹnìkan nínú pé dé èèyàn rè ẹ̀yìn sí àwọn èèyàn láǹfààní àwọn èèyàn dẹ́rẹ́ sí ọmọ fún àbíkú ọmọ ọmọ ha ọlọ́run ṣàánú yín tó ṣàánú àwọn ọmọ yín náà tó ṣàánú ọmọ yín náà lọ́mọ rí tó kájú ọ̀padà gbà náà àwọn ọmọ padà di èèyàn dáadáa káti ẹ̀kọ́ kan nu wọn ti ẹ̀kọ́ kọ́ yá yàkuyà lọ tó padà dé èèyàn sọ̀dà yàtọ̀ sí bàbá ọ̀daràn yàtọ̀ sí bàbá so nítorí ẹ̀ náà ló ti jẹ́ pé Kama máa gbìyànjú àwa fúnra ara wa ká kọ́kọ́ déyàn rẹ̀ ká máa fẹ́ dáadáa fọmọlàkejì wa irú ìta àwọn náà fẹ́ fúri ara wa ó súnmọ́ kọ́lọ́n ṣe sábàbí tí ó fi dáa fáwọn ọmọ wa náà torí ẹ̀ ọlọ́run ṣe dẹ̀ra fún Ibrahim aleyhi sọ́dọ̀ ìdẹ̀ra kárí Ismail ó kárí Ishaq ó kárí Yaakub gbogbo àwọn àrọ́mọdọ́mọ gbàtí bàbá dáa torí ẹ̀ ẹ̀ ti ká gbìyànjú o ẹ jẹ́ ká gbìyànjú nítorí tí ẹ bá ti dáa àdúrà táwọn yẹn bá ń ṣe ẹ̀mẹ́ni tó ṣàdúrà tọ́lọ́ wọn bó ní ká do àrè ọ̀sẹ̀ ẹ̀mẹ́ni tó ṣàdúrà tọ́lọ́ wọn ní ká do àrè ọ̀sẹ̀ ẹni tó bá sì fi tí ẹ lẹ̀ tí ń gbọ́ tẹ̀lé ẹ lẹ́ni ọlọ́ọ̀ni ọba gbọ́ tẹ̀ ọlọ́ọ̀ni ọba gbọ́ tẹ̀ nísìnyí wọ́n fẹ́ kọ́ da fọ́mọ ènìyàn wọ́n fẹ́ da wọ́n fẹ́ kọ́ da fọ́mọ làkejì ọlọ́run nípa àwọn ọmọ náà lẹ̀ wọ́n á rí i pé ọ̀ da fáwọn náà gbogbo bí sáwọn nàbà wọn ọmọ bá láàánú pàdé nítorí pé wọn náà sì kà ọ̀fà ìdáfẹ́ nìkan ẹ̀hìn ní ìdíjẹ́ nìkan gbọ́ pé nìsín ẹ̀yìn ara ànábì ní kí ni gbogbo ó ti sùn á ti di aràn lọ gbogbo tí bá ń gbogbo wọn bá ti ah, ara ànábì Hasan nínú àrọmọdọ́mọ Hussein ọmọ Ali ni ẹ láti wá rí inú kìí ṣe ká gbé mi o bí oṣù fi àwọn èso tọ̀rí kọ àní gbé mi o àmọ́ nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àyùsọ náà sọ pé ìfẹ́ tẹ ẹ ní sí mi lẹ gbọ́dọ̀ fi nífẹ̀ẹ́ sáwọn ará lé mi nítorí ọlọ́ àti ìfẹ́ tẹ ẹ ní sí lẹ fi gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sáwọn ará lé mi tẹ́ ẹ bá sì fẹ́ àwọn ará lé mi ẹ lè jẹ́ mú mi ẹ lè jẹ́ mú mi ilé ìbáyé wa a jẹ́ anabi yusuf aleyhi salam ó dúpẹ́ lórí ìdẹ̀ra tó lọ sí fún tani wàá dúpẹ́ fún ó tún wàá yin ọlọ́run ọba yìí ó ní fọ́ọ̀kìrọ̀ samawati wal ard ìwọ ọlọ́run ọba ìwọ náà ló lù pilẹ̀ ṣẹ̀dá àwọn sánmà àtìlẹ̀ ìwọ ló pilẹ̀ ṣẹ̀dá rẹ̀ fọ́ọ̀kọ̀ọ̀rọ̀ ìyẹn ni kò dá nǹkan láti pilẹ̀ láì jẹ́ nǹkan rú rẹ̀ lórí ló fi dà kò rí sáǹpù kankan tó fi dà. ọlọ́run ọba ni fọ́tírọ́ as-samawati wal ard òun ló ti pilẹ̀ ṣẹ̀dá sánmà àti mi. anta waliyyi fi dunya wal akhirah wọ́n ló lùránṣẹ́ mi o wọ́n ló lùránṣẹ́ fún mi o láyé àti lọ́run bẹ́ẹ̀ náà làwọn náà àlẹ́ nìkan kan tó lè ràn wá sí láyé ìjọ lọ́run alẹ́ tó lè ràn wá lọ lọ́la tó jọ lọ́lọ́ torí délé àwa náà ká máa jẹ́ ní tí wọ́n máa fẹ́ lọ́nbẹ́ ká máa rá bàbà níwájú ọlọ́run. tawaffani muslima ọlọ́run pa mí ní mùsùlùmí ni o eléyìí náà ń bẹ nínú àwọn àyà tí ń tọ́ka sí pé gbogbo ànábì ọlọ́run kọ́ mùsùlùmí ni wọn o tálẹ́ ní tí ń sọ̀rọ̀ yìí nìsín ànábì Yusuf alayhi salam bí má sọ ànábì wa Muhammad ànábì Yusuf alayhi salam tawaffani muslima. ọlọ́run pa mí ní mùsùlùmí gbogbo àti ọba pa mí. èyí pé mọ́tòrọ̀ kú gbòòrò láwà ọ̀sán òtí ìpọ́n gan ikú kẹ̀ ikú òsí lójú tiẹ̀ yòdé kàmpé káwọn ẹ jẹ ẹtọ́ ti wà láyé ọgbọ́dọ̀ máa palẹ̀ mọ́ èèyàn tí wọ́n wà lálẹ́ náà ni èèyàn tá bá náà ni àwa là ń plan àwọn là ń ṣe budget àwọn là ń pé kíní à akọ́lẹ̀ ti gbẹ àwọn tó kú àwọn náà mọ̀ fẹ́ kú gbogbo ẹni tẹ́rí tó kù kò fẹ́ kú òun náà ní plan tó ṣe níjọ́ tó kù gàgán ní àwọn plan tó ṣe ọdún tí ó tẹ̀ lọ́dún tó wà nù ó ní plan tó ti ṣe kalẹ̀ ó sasa nínú wa nìsín ni ò ní plan fifty years coming táà mọ̀ bóyá nílò fifty minutes coming torí di eléyìí ẹni tó bá ti ríra rẹ̀ láyé tó sì ti bàlágà máa tọrọ gbogbo ìgbà tó bá pa orí islam nìkan pa mí yìí ti pa ìsàdúrà bá wọn nígbà tí ìsopọ̀ fẹ́ kú ẹgbọ́n ó kú náà ṣé ẹni tó kú náà fẹ́ kú nìkan fẹ́ kú kò sí kó dàbí yàn lo mílíọ̀n yẹ kò ní fẹ́ kú náà alẹ́ ni tí yà ń ọ̀fẹ́ kú kátó wá pẹ́ ni tí ń gbá oníkálukú ọ̀fẹ́ kú amẹ́wàá àwọn ẹni ọlọ́run wọ́n tún máa fi kún àdúrà wọn tó pa mí ní mùsùlùmí torí pé gbogbo ẹni tó bá kú mùsùlùmí lọ lórí rẹ̀ jàmá àtúbọ̀tán rẹ̀ dànù ìtumọ̀ kọ́lọ̀ ń dàtúbọ̀tán wọ́n dà dànù kọ́lọ̀ ń pa wá ní mùsùlùmí ó tó ládùá téèyàn máa bẹ̀ lọ. sábàárẹ̀ nìkan tó kú ní ìsìn tó kú lórí Islam yóò máa dùn wá sì tún máa báyọ̀ pé a ah, ọlọ́run ṣàánú rẹ̀ ọlọ́run ṣàánú rẹ̀ ọ̀pọ̀ àìmọye ló mọ̀ ti fi Islam lẹ̀ kó tó di kó kú. bẹ́ẹ̀ bí arábìnrin kan yẹn tó ṣe é pé sáré wá sí sẹ̀ríà tọmọtọmọ gbogbo ojú àtẹnu ti wú wọn lọkọlọkọ ẹsẹ lójú rẹ wọn nàdẹ subhanallah lẹ́yìn wọn lọkọ tẹ̀rí dá kọ́lọ̀ ń sànù ó lọ́n ṣe ìsìlámù ó lọ́n ṣe ìsìlámù wọn wá ń fa wàhálà pẹ̀lú ìyàwó wọn ní kí ìyàwó kọ́ mọ́lẹ̀ fún lọ sí ṣọ́ọ̀ṣì wọn ní àwọn olùbílẹ̀ mùsùlùmí lọ fẹ́ràn àwọn ọmọ òní ti kẹfẹ rí lójú tó tó bá ti rí ìjáàbù lórí àwọn ọmọ yọjọ dànù obìnrin ti làwọn ọmọ méjèèjì yọjọ dànù ní kékeré pékinì yọ̀hún ti fi islam lẹ̀ ọ̀nà gbọ́dọ̀ fi islam lẹ̀ ẹ gbọ́dọ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn àwọn fi islam lẹ̀ wọ́n sì kú lórí kèfèrí ọlọ́run á pa wọ́n lórí islam ó kó oríire nì tẹ̀wọ́ fẹ́ ni mùsùlùmí gbogbo ìgbà tó bá pa mí ní mùsùlùmí torí pé gbogbo ẹni tó bá kú mùsùlùmí láti ẹ̀pẹ́ ẹ̀sẹ̀ pọ̀ fún kọ́kọ́kọ́ gbé wọná kò ní ṣègbè sínú náà àlìjáná náà ni ọwọ́ gbẹ̀yìn torí ẹ̀ àdúrà ńlá ni wà alhiqni bis-salihin ọlọ́run gbé mi pàdé àwọn ẹni rí fi mí sàárín àwọn ẹni rí gẹ́gẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam bóun náà ti dé ń sọ lẹ́ni tó gbé ọmọ ká rẹ̀ sókè. So ní àkókò tí kú dé tó fẹ́ mu lọ allahumma fi rafiq al-a'la allahumma fi rafiq al-a'la allahumma fi rafiq al-a'la ìwọ ọlọ́run àwọn alábàárìn tó ga jù àárín wọn ni ó gbé mi sí àwọn alábàárìn tó ga jù àárín wọn ni ó gbé mi sí àwọn alábàárìn tó ga jù àárín wọn ni ó gbé mi sí من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا nínú àwọn ànábì Ọlọ́run àtàwọn tó kúkú ṣẹyídì àtàwọn olódodo àtàwọn ẹni rí àwọn lọ da àdùlá alábàárìn àwọn lọ da àdùlá alábàárìn àdúrà gbogbo ànábì nù pé táwọn bá kú kọlọ́n da àwọn pọ̀ mọ́ àwọn ẹni rí kọlọ́n da àwọn pọ̀ mọ́ àwọn ẹni rí tọ́ eléyìí túmọ̀ sí wípé ànábì Yusuf bẹ́lọ̀ lábẹ́ ẹlẹ́ni pé ńgbà tí kú bá dé. bóun ti ti ń fẹ́ kọlọ wọn bó pọ nù wọn ń kọ báwo ló ti ti ń fẹ́ kọlọ wọn ó ní wọn ni ẹ̀gbọ́n nǹkan kú sí ní ni kó wọn kú sí tẹ bọ ọ̀kan ní Èṣù ni kó wọn kú sí nǹkan sí ọ torí ẹ tọwọ fẹ ni mùsùlùmá làwa mùsùlùmí sọ wọn gbà bá gbẹmí wọn mùsùlùmí. mọ́yà wa ń pè fèrè ká tó fa ayé lẹ̀ torí di eléyìí tó ti ṣe jẹ́nu mùsùlùmí náà nígbà tí gẹ́ mùsùlùmí lásán kan wọ́n fi paagùn mùsùlùmí kan tó ń kó do lásán tí ọ̀dà kan mà mùsùlùmí kan rádàrà dán bídíà fèsì rú ẹ̀ làwọn ń tọrọ mùsùlùmí tí ó lórí sunna lórí Muhammad sallallahu alayhi wa sallam tí bàbá kanu ọmọ rẹ̀ ń ṣe ọmọ rẹ̀ wá pè wá bí ìdánilẹ́kọ̀ọ́ nílùú kàmbẹ́à bàbá yẹn wá lò wọ́n lọ tẹ̀bílẹ́gì ló ń ṣe tẹ̀wọ̀n lọ ibi tí wọ́n ti rọ nǹkan sóun lórí a rọ nǹkan tí ọ lórí wọ́n gẹ́gẹ́ bí àrọ wọ́n á rọ nǹkan tí ọ lórí tó bàbá yẹn wọ́n sá wà túláàsì ọmọ rẹ̀ wá mú wá bá mi láàrin àbábọ̀ òun tẹ̀bílẹ́gì wọ́n ń ṣe tí wọ́n bá abẹ́ lọ́n fún wọn. kọ́nà bá yí náà padà sí dáadáa bàbá ìlànà tá a fẹ́ kú sínú ìlànà èpè àbádùá àdúrà ni àdúrà wọn ni ah, ní máa fọ́ náà máyì oní máa fìyàn lọ́nà ẹ wò òun sọ pé náà ló fẹ́ kú kẹ́nìkan sọ̀rọ̀ pé ọ̀dà subhanallah gidi. mùsùlùmí ti ń tẹ̀lé dáná bí orí bẹ́ẹ̀ là á kù nígbà tó pé páàgùn ń tanra rẹ̀ jẹ tó tún wọn kú tán tó tún wọn á dé oúnjẹ mọ́ lára ọlọ́mọdé torí ẹ̀ iná lẹ́sẹ̀ rí pé àwọn ẹni rí àwọn ẹni rí wọn máa bẹ lọ́nbẹ̀ nígbà tó fìtínà àwọn òpin náà. lẹ́yìn tán gba islam tó dẹ́rùbà wọn kó wọn pa wọn ẹ̀gbọ́n tí wọ́n sọ ni qalu rabbana afriq alayna sabra wa tawaffana muslimin ìwọ ọlọ́run ìwọ ọlọ́run dá sùúrù bò wá já ní sùúrù rọ sùúrù lé wa lórí já ní sùúrù jọpọ̀ lórí gbogbo ntí kíní burúkú ìbàfẹ́ fi wá sí i tọ́ba wa pa wá pa wá ní mùsùlùmí subhanallah tọ́ eléyìí ó túmọ̀ sí wípé àyàfi kó kú ní mùsùlùmí o kó kú ní mùsùlùmí ó náà ló fi lè rórí rẹ ṣe tó bá wá jẹ́ pé ó kú mùsùlùmí tiẹ̀ bọ̀ ọ̀nà eléyìí ó túmọ̀ sí pé Yusuf ń tọrọ kú kíkó tó dé o àmọ́ nǹkan tí nǹkan sọ ni pé gbogbo àsìkò tí wọ́n bá kú ńkọ́ kọ́ lọ́wọ́ pọ̀ ní mùsùlùmí. a sì ti mọ̀ pé inú sẹ̀rí àtiwá kọ̀tọ́kẹ́ tọrọ kú kọ̀tọ́kẹ́ tọrọ kú pé kíkọ́ pa yín torí òṣì kíkọ́ pa yín torí àárẹ̀ kíkọ́ pa yín torí ọ̀ràn kan rárá o inú àdúrà nàbì sallallahu alaihi wasallam wa idha aradta biqawmin tó bá gbèrò wọlọ́n láti mi àwọn èèyàn yìí wò fáyé mi o láì jẹ́ kó wò láì jẹ́ kó mì mí wò má jẹ́ rí fìtínà tó fi pa mí tó eléyìí <coughs> kò sí ní tó burú mbẹ kò sí ní tó burú mbẹ bí kọjá pé àdáwò sèyìn ọ̀ wá ní tọrọ kú ṣùgbọ́n àmọ́ sọ pé ọlọ́run jẹ́ máa bẹ lẹ́mìí láàyè ó fi ìgbà tó bá mọ̀ pé ìsẹ́mí mi ló lóore jù fún mi gba ẹ̀mí mi nígbà tó bá mọ̀ pé ikú ló lóore jù fún mi. ذلك من أنباء الغيب نوحيه إليك eléyìí ń bẹ nínú àwọn ìròyìn kọ̀kọ̀ torí kò ṣẹlẹ̀ lójú rẹ̀ wà nábì sallallahu alaihi wasallam ó ti ṣẹlẹ̀ ṣáájú tiẹ̀ nì àwa làwọn tún fi ránṣẹ́ sí ọba yìí à ń sọdọ tún létí rẹ̀ nítorí ọmọ là ń kọ yìí báyìí èsì wọ history lélẹ́yìí ìtàn òdodo ni látọ̀dọ̀ lọ eléyìí tí rọ ò lè wọnú ẹ̀ unlike ìwé tán kàn pa history àìmáyé rọ àìmáyé àkọ́kọ́ lọ gbé kalẹ̀ eléyìí ń bẹ ẹnu tọ́lọ́ fi ránṣẹ́ sí wa ànábì sallallahu alaihi wasallam wa ma kunta ladayhim idh ajma'u nígbà táwọn ọmọ ya Yusuf tí wọ́n dé ìtẹ́ wọn jọ wọ́n papọ̀ lórí báwọn ti ṣe yanjú rẹ̀ ó sí láàrin wọn báwọn náà la tú àṣírí fún wọn ní ọlọ́run ló tú àṣírí fún wa. wa ma aktharu nnasi walau harasta bi mu'minin ọ̀rọ̀ ńlá ẹni tó pọ̀ nínú àwọn èèyàn gbogbo tó lè kó gbìyànjú tó wọn ní gbọ́lọ́ngbọ́ ìyẹn ni pé ìwọ ti ẹni kó jíṣẹ́ walakin mo ti jíṣẹ́ tó àlàyé tí mo ṣe ó yẹ kó yé mi máa sọ èdè àwọn China èdè tiwọn náà tí wọ́n gbọ́ náà ni mò ń sọ kése gbogbo yẹn ní ọgbọ̀gbọ̀ kése gbogbo yẹn ní ọgbọ̀gbọ̀ ọlọ́run fi ànábì lọ́kàn balẹ̀ ń bẹ̀ yẹn nu ike ẹni tó pọ̀ jù ò ní gbọ́ lọ́ngbọ̀ tó má sì ra rẹ létí kí ẹ̀kan ní kò jí sọ lọ àmẹ́ńtọ́ pọ̀ jù nínú àwọn èèyàn wọn ò ní gbàgbọ́ subhanallah. وما أكثر الناس ولو حرصت بمؤمنين ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn gbogbo bó tilẹ̀ wù kó jà fatafata tó gbogbo bó tilẹ̀ wù kó gbìyànjú tó wọn ní gbọlọ́ngbọ. eléyìí ló fi hàn wá kí káfíìrì ńkọ́ wọn pọ̀ ju mùmínì lọ ẹni tó pọ̀ jù ní gbọlọ́ngbọ. ẹ̀yin náà sì rí ní àwọn káfíìrì ló pọ̀ jù láyé àwọn lọ́pọ̀ jù láyé àwọn tí ọ̀gbọ́ lọ́n gbọ́ rárá àwọn ẹni tí wọ́n ń sin lọ́n sẹ́pẹ̀ nǹkan míì tó yàtọ̀ sí ni wọ́n ń sìn àwọn náà pọ̀ jù kò sí nǹkan tó lè ṣe sí o ní sàdábàrù kan tó lè ṣe táwọn èèyàn fi wá di mùsùlùmí ànábì tọ́lọ̀ fi wọ́n náà nù lọ́lọ́run sọ fún kẹ́ni pọ̀ jù nínú àwọn èèyàn kọ́ ọ̀ọ́bá gbìyànjú òní jẹ́ mú mi. a adúgbò ẹ̀fọ́lọ́run tó mú wa máa àwọn kékeré tí wọ́n jẹ́ mú ọlọ́run dákun má pa wá dàsí àìdá ó túmọ̀ sí pé ìdẹ̀ra ńlá lọ́lọ́run ṣe fún wa o ìdẹ̀ra ńlá lọ́lọ́run ṣe fún wa nígbà táwa jẹ́ mùsùlùmí kò tán á ti wá mùsùlùmí ló kọ lásán àti òkì ó ti wá mùsùlùmí tí ọkàn rẹ̀ ò lè balẹ̀ tí ó bá sí lọ mùsùlùmí tí ò lè gbádùn tí ó ti tẹ̀lé tà Nábì sallallahu alaihi wasallam ìdẹ̀ra ńlá lọ́lọ́run má jẹ́ kí àìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ bọ̀ ọlọ́kàn jẹ́ nítorí pé tẹ́lẹ̀ náà ń kọ́ ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn ń kọ́ wọn ò ní gbọ́ lọ́wọ́n bá gbọ́. wa ma tas'aluhum alayhi min ajrin in huwa illa dhikrun lil alamin kẹ́sì máa wó nǹkan iṣẹ́ ọlọ́ntọ́ ń jẹ́ fún wọn tó béèrè owó sẹ́kàn lọ́dọ̀ wọn tó béèrè owó ọ̀yà lọ́wọ́ wọn ó kúkú béèrè nǹkan kan lọ́dọ̀ wọn dábàá wa pé tó ń béèrè lọ́dọ̀ wọn ní bí wọn nú rárá wọn kàn sọ fún wa nípa ìrántí ọlọ́ọ̀ni ìrántí tó ti pé yọ máa fún àwọn ẹni tó ní mà ìrántí tí ẹni tó ní mà eléyìí bá fi ń yé wa pèsè tọ́lọ̀ fi rán àwọn ọlọ́ọ̀ni wọn máa jẹ o wọn owó kankan lọ́dọ̀ àwọn èèyàn wọn máa pè yẹn lọ síbi dáadáa ni o wọn máa ń lọ síbi téèyàn ti rí dáadáa wọn ò béèrè nǹkan kan lọ́dọ̀ ẹnìkan kan ó tiẹ̀ ní nǹkan kan tó lè fànàbì dípò pé ọ̀ àtìtòrí ẹ̀ máa ṣe ń ṣe ń ṣe bẹ́ẹ̀ náà làwọn náà tá à ń pèpè lọ sí dẹ́sìn ọlọ́ agbọ́dọ̀ jẹ́ pé à ń wo ọwọ́ àwọn èèyàn tó máa ti ń wo ọwọ́ àwọn èèyàn ọ̀rọ̀ wọn ní tàmà máa wò bẹ́ẹ̀ wọ́n bá parí ní ìdílé ọ̀dọ̀ ìṣòro lèlè má lè má jí dá pé máa gba dáwà jẹ́ ni gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá fi bá débi wákàtí wọ́n máa pawó àwọn èèyàn ti máa dìde. tọ́ kájá ni tó ti pa àmà retí ẹ̀sán wa lọ́dọ̀ lọ torí tó lọ́nba sàn wá lẹ́sàn lórí ní táǹsì ló pé wa jù èèyàn tó wá pé èèyàn èèyàn èèyàn fún yàn ní kankan kọ́ mọ́ sèrè bù èèyàn fún yàn ní kankan kọ́ mọ́ sèrè bù tọ́ eléyìí fi hàn yín pé ìgbà tí wọ́n ń tọrọ lọ́dọ̀ anabi muhammed sallallahu alaihi wasallam pé tó bá anabi ni ọ wọn náà mú àmì kan wá àmì tá a fi tọ́ ọ̀nà salam wọn ní ràkúnmí a sì mọ̀rú àwọn àmì tọ́lọ́mù fún Sulaimana Isa náà nì lájọ́ afọ́jú wàdẹ́tẹ̀ sàn jókòó wa à ọlọ́run lámì pọ̀ àmì pọ̀ àwọn òrí ni ọ̀kà ayé min ayatin fi samawati wal ard àìmọye mélòó mélòó làwọn àmì tí ń bẹ ń sẹ́mà tí ń bẹ ń lẹ̀ yamurruna alayha tí wọ́n ń gba ara rẹ̀ kọjá wa hum anha mu'ridun ṣùgbọ́n tó ti kí wọ́n tàkìtì pàkọ́ sí níbi ìgbà tí wọ́n rí àìmọye àmì nínú sẹ́mà اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا sẹ́hìrì مستمر. ọlọ́ni gbẹ̀ndà alùpùpù ti súnmọ́ wọn ṣọ́kọ̀ kọ́mà òṣùpá pín sí méjì gbogbo èèyàn tó wà láyé ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé wọn ti rí njọ́ náà òṣùpá pín sí méjì sáwà ríru rẹ̀ mọ́ àríru rẹ̀ àwọn ẹni tó wà níbùlà ọ̀run láyé wọ́n rí àwọn tó wà ń bùwọ̀ rẹ̀ wọ́n rí àmọ́gbà wọn rí wọn rẹ̀ ah, kí ni olóòtú fún wa ní dán burúkú ń bẹ lọ́dọ̀ ọmọ ah, ẹ̀yin náà lẹ́lẹ́ ń wá mi. ẹsì tó rí tẹ ẹtún ní dání tọ bákan náà nílẹ̀ ayé mẹyẹ àmì ìbánabi sallallahu alaihi wa sallam iná ẹlẹyìn ẹni tó ṣe ike ń ṣe kútùbà lórí kùkùté igi ìgbà tánábi ti pàtì nígbà wọn bá ṣe mímbà tọpa kùkùté igi tì kùkùté sí ní sunkún ó ń sunkún títí títí títí àfìgbà tuntun sẹ́yìn ọ̀tọ́ lámì ìwọ ní ìsìn ìwọ náà dúró lórí kíkà kó kó mbẹ kárí bí ó sunkún sunkún kọ ìwọ gẹ́gẹ́ bíi tani eléyìí nínú àmì jíjà nàbì ni nínú àmì jíjà nàbì ni torí ẹ ẹ mẹyà àwọn ènìyàn àkẹni nǹkan pè dání ọlọ́ni àìmọye ní làwọn àmì tẹ́ ti rí ní sánmà àti nílẹ̀ tó ṣe kí kàkà kẹ́ gbọ́ kẹ́ gbàgbọ́ síbẹ̀ kọ̀yìn sí ni irú ẹ̀fí múnásàbà àwọn tí wọ́n akọ rẹ̀ gẹ́dẹ́ tí wọ́n ṣe lóríṣiríṣi nípa mu'jizatun nàbí sallallahu alaihi wa sallam àwọn mu'jiza nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam bí bómi ṣe ń yọ láàrin ọwọ́ rẹ̀ mu'jiza ńlá ni láàrin ẹran àti eegun àtẹ̀jẹ̀ omi sì ń yọ wọ́n ń lò fálùwàlà wọ́n ń lò láti fi ṣèmára subhanallah àwọn olùmọ́ni tá a sí òkúta náà ní kánábì musa fi pọ̀pá náà ẹ rí i pé omi ń jáde láàrin ọwọ́ ga ju òkúta lọ torí pé tẹ́lẹ̀ náà àrò òkúta lọ̀pọ̀lọpọ̀ odò ti odò wo lọ́wọ́ bẹ̀rẹ̀ látọwọ́ ta ni subhanallah sèré yà fi hàn wá pé subhanallah torí ẹnu àwọn àmì ńlá ni tó gbogbo ẹ̀ náà ìbọn wọ́n gbóúnjẹ kalẹ̀ oúnjẹ òtún téèyàn mélòó lè jẹ lọ <coughs> àwọn èèyàn ti pọ̀ lọ jáde rẹ́rẹ́ wọ́n jẹ wọ́n tún pàtì gbàtà anábì ní kálukú kọ́kọ́wọ́ bọ̀ ẹ máa jẹun so kálukú jẹun yó wọ́n tún sẹ̀sẹ̀ sọ fẹ́ lómi kó tó bá wọn onídìbí tó ti máa mí ọmọ àlọ́ jẹ àjẹrán kùn tó ń jẹ kún gbogbo inú rẹ dọ́rùn síbẹ̀síbẹ̀ oúnjẹ tún sẹ́kù sí lásán ni wọ́n náà gbóúnjẹ kalẹ̀ ká dáwọ́ fún un bàbá gbé ọkà sínú àdé mu ní ìsìn táwa mú lókèlè kọ̀ọ̀kan nǹkan ó sì fẹ́ rí àbí ó sì fẹ́ rí torókèlè ẹlòmíì bí orí ọmọ tuntun ni yóò sùn ní lóṣùkà tọ gbogbo eléyìí báyìí yóò fi hàn yín pé mu'jiza Nabi sallallahu alaihi wasallam ọ̀gá wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ọlọ́wọ́n bá wa ó ní ètò pọ̀jù nínú wọn gan-an wọn ọ̀gbọ́n ọlọ́wọ́n bá gbọ́ àbí wọ́n tún dọ̀kẹ̀ bọ̀ at the same time Ibn Abbas ó ní ìgbàgbọ́ wọn ni pé tí wọ́n bá bí wọn ta ló dá sánmà wọn ni Allah ta ló dálẹ̀ wọn ni Allah ta dá àwọn òkúta wọn ni Allah tọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń sin nǹkan yàtọ̀ sí Allah ìyẹn ni pé amanu fil uluhiyya wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú jíjẹ́ olúwa wọ́n ṣe kèfèrí sí nínú jíjẹ́ ní ta gbọ́dọ̀ sìn lódodo irú rẹ̀ náà wà láwùjọ abẹ́jẹ́ wọ́n gbàgbọ́ wọ́n náà lọ́ dá wa wọ́n ló la yí lọ́lọ́run wọ́n ló lókè lónìí la àmọ́ tí wọ́n bá sẹ́sìn kọ́ nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́ wọn ó sì rẹ́gí bí dodo ẹ̀fọn lórí àwọn àwùjọ wa wọn irú Nàìjíríà general wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun pọ̀lọpọ̀ nu wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ àfikọ́ jẹ́ pé àsìkò dáná àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ náà ni wọ́n tún jẹ́ ọ̀sẹ̀ bọ̀ kọ́lọ̀ ń sànù wa ẹ̀rí pẹ́ bọ́ ń tàbàjẹ́ ni gbogbo èèyàn ló ti jóye gbẹ́bọ níyọ̀ kínníkan lànà ìjọba náà ń gbé lárugẹ wọ́n lè ní kínníkan ìṣẹ̀sí wọ́n máa gbé lárugẹ ni àwòrán ilẹ̀ tọ́ wọ́n sì tún pera wọn mùsùlùmí ó lè ní olóyè púpọ̀ lò oyè tó ń jẹ mọ́tíláṣí gan méje ni ohun tó tún jẹ nídìí ògùn mẹ́jọ ni ohun tó jóye tìbílẹ̀ ohun tó jóye ìlú tó gbogbo ẹ̀ náà àwọn oyè òfò tí ọjà máa kankan mọ́ṣíríkì lásán torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹjọ́ àwọn òkè sára ṣáà gbọ́ ló lódodo ìyẹn nítorí pé tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò tún kò sáyè fún kèfèrí láti wà lára ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò sáyè fún jíjá kèfèrí láti wà lára láti wà lára rẹ̀ torí délé afa aminu an ta'tiyahum ghashiyatun min 'adhabillah ọlọ́run ní tí ọkàn wọn abalẹ̀ ni sí kí ìyà tí rú bòyàn tí rú bòyàn látọ̀dọ̀ ọlọ́run kó rú bò wọ́n bí tí ọkàn yìí balẹ̀ síbẹ̀ kàn wọ́n balẹ̀ síbẹ̀ o ọ̀ tẹ tí ẹ̀hún sàáràtù àbọ̀kàn yìí balẹ̀ sí gbígbé ní alùkìyàmù òde bàgẹ́tà tí a ń lójijì ọ̀hún la ẹ̀ láì jẹ́ pé wọ́n fura ọkàn wọ́n balẹ̀ sí o torí ẹ̀ báwo lọkàn rẹ ti fẹ́ balẹ̀ sí pé lọ́wọ́ bá kó mú kí ọ̀ dàbọ̀ báwo lọ sọ ọkàn rẹ ti fẹ́ balẹ̀ sí kígbe ní alùpùpù àmọ́ òde lójijì ọkàn wà balẹ̀ sí o torí rẹ ẹjẹ́ ká ṣètò ọlọ́ọ̀dẹ máa ẹjẹ́ àgbọ̀ lọ́wọ́n bá gbọ́ kágbà gbọ́ nínú àtòdé wa ká máa lọ́ba tí ń ṣe àwọn ṣẹ́ rẹ̀ tí ń ṣe tẹ́lómi ò lè gbà sí rẹ̀ ṣe ká sì máa lọ́ba tá a gbọ́dọ̀ fi iṣẹ́ ìjọsìn wa tẹ́kùn náà la gbọ́dọ̀ dojú rẹ̀ kọ́ àgbọ̀dọ̀ dojú rẹ̀ pẹ̀lú mi tọ́ba ti ṣe báwọn àti ṣe ń tọ́lọ́wọ́n bá ń fẹ́ ká ṣe èèyàn ò lè gbàgbọ́ kó tó ṣe kèfèrí wàá gbọ́ lọ́wọ́n bá gbọ́ lódodo wàá sì máa ní ẹni tó gbọ́dọ̀ máa sùn wọ́n wá ṣe kèfèrí sí gbogbo nǹkan míì tí wọ́n ń lẹ́yìn Allah gbaná lèèyàn máa ń jẹ́ mu'min abẹ́ lọ́wọ́n bẹ́ẹ̀ lè dá wa ìlànà orúkọ rẹ̀ tó dára jù táwọn àròyìn rẹ̀ tó ga jù kó ṣàlékún ìmánì fún wa ọ̀ràn wa lọ lórí àti máa fa àwọn nǹkan tá à ń gbọ́ ká máa fi ṣe wa o ọlọ́mọ ṣe ní balẹ̀jọ́ fún wa <clears throat> ṣe ní sábàbí ọ̀la sábàbí ọ̀la láyé àtàkùyàm سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك